afurasí wa wa o ẹ jẹ́ aṣọ wa wá ṣe. ìjó tó yẹ kẹ́dájọ́ lásìkò bẹ́ẹ̀dá ò bá jó àjòjòkìjó ìwà ẹni ló yẹ ká afurasí kó má lọ yọjà kó má lọ yọ kóńkó. ra ẹni nírun jẹ káyé bàjẹ́ lọ́wọ́ ẹni ọlọ́run ò ṣòun gbogbo ní tipa ló fi dá àjòjò kìjọ ìwà ẹni ló yẹ ká fura sí kó má lọ yọjà kó má lọ yọ yáà àwọn ṣẹ́ẹ̀tì yẹn nice gan to be honest with you mo ti ẹ̀wọ̀ kan nú ẹ̀ ọ̀rẹ́ mi kan bá ní à ṣẹ́ẹ̀tì ń bolo ti gé ẹ̀tẹ̀ mú láìkẹ́ ò dẹ́ bọ́ fún mi mú nù hmm, ó yẹ kí èmi máa rìn ò lọ síbi tẹ́mi lọ ni. bí o bá tẹ̀ sọ́pọ̀ láìkì wọn ṣòro pé mi ìmọ̀ pààrọ̀ ìlú wọ̀nyí ni. Hmm? Hmm. àjẹ ni ẹ ó jẹ́ mí. <laughs> get me yeah. Oh, parọ́ ara ẹ̀ ni mo wọ̀ yìí. Ah. jóná ṣé ó dàbí pé o ti mọ taste mi already o. báwo mo ṣe ni mo taste ẹ ọmọ kó mo àwọn nǹkan tó máa suit ẹ náà hmm. at least mo mọ nature iṣẹ́ ìná ń pe ẹ̀bí um, t-shirt on a jean but then there are times tó yẹ pé ó yẹ kó máa wọ shirt náà wá ti fi máa change look ẹ ó yẹ náà wá tún máa fi ní that corporate office look. ó uh, parọ́ a ní ìdẹ̀lẹ́ kọ̀ọ̀kan bó ṣe sọ̀rọ̀ bó ṣe ti wá kó wúṣà ti pè ní owó ti wọlé. Mm-hmm. Ah, mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀ bóyá orí alert three hundred thousand tí mo sẹ́ndì sí ẹ. mo kúkú rí o ah, wọn á ní pé kí ló dé hundred thousand ní ṣẹ́ẹ̀tì mo rà fún ẹ wá sẹ́yìn three hundred thousand jọ ṣé wàá fẹ́ fi òkúkú wàá fẹ́ fi ṣẹ́ẹ̀tì tó gbogbo lé ò fọ́ ni o nígbà tí mo ṣe pé mo fẹ́ ṣe boutique ṣé orí three hundred thousand naira tí mo fún ọ yẹn wò mo fún ẹ láti ọkàn mi ni mo kàn dáṣẹ ẹ ó kàn hùn mí pé mo fún ẹ. Túndé ìwọ fún mi ní three hundred thousand. yà. sọ fún mi jàre iṣẹ́ wo ló fẹ́ ràn mí. iṣẹ́ mm, ah to get in lẹ́ẹ̀kejì ah, lóòótọ́ mo fẹ́ fi rán iṣẹ́ mi ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fi rán yẹn ó lè má jẹ́ two days or three days but iṣẹ́ tá a sọ̀rọ̀ nípa ẹ̀ bíi lifetime ni. Ah, Túndé. Hmm? mo mọ̀ ẹ́ tó bá ti fẹ́ tẹ̀lé tútù ló máa ń domi síwájú ó máa ní nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ̀ kankan nǹkan tó fẹ́ kí n ṣe yẹn kankan ni kò wá sọ fún mi. Hmm, o get me bẹ́ẹ̀ o tún get me àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sórí iṣẹ́ tí mo fẹ́ ràn yẹn kò ń ṣe nǹkan tá a lè discuss bí báyìí. ẹ ní sùúrù mi sọ pé akágàn mi ẹ ò mọ̀ pé o nice but lọ́rọ̀ owó yẹn ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún àwọn ọ̀rẹ́ ò fọ́ ni ṣe láwọn ọ̀rẹ́ tí wọ́n ń yẹn mi ò tiẹ̀ wojú wọn rí ó kàn wù mí mo kàn dáṣẹ níṣẹ́ ó kàn lè fẹ́ sọ mo lè fẹ́ ṣe any other thing ọ̀kan ó gbowó láti inú mi ni mo serious. Túndé ó mọ̀ mi pé mi ò like suspense and ọ̀rọ̀ onílé tó jẹ́ ká san bí. a lè sọ bí báyìí. sórí hmm, ọ̀rọ̀ ilé onílé ṣé you understand bọ̀ ilé tó nìyẹn kò kí n ṣe bí báyìí tába ti kúrò níbí màá sọ fún ẹ ẹni tó ń gbéyàwó bá wa bá òun gẹran Tommy relax hmm. màá sọ fún ẹ náà fún wàlẹ. bó mo ṣe máa pẹ́ díẹ̀ lọ́fíìsì mo ṣì ní iṣẹ́. kò fẹ́ close ní seven màá dúró síbi báyìí ó sì ń kọ́ tó ń fẹ́ lọ ṣe ibi tí mo jókòó sórí àìmọ́ ọ̀nlẹ́ẹ̀dì mi mọ́ ṣe àyè tí bá ti kúrò lọ́fíìsì yẹn bíbá ní second ọ́fíìsì mi yìí ṣé mo sọ fún yín pé company dáàdì mi lélẹ̀ ló fi máa máa wá kí mi every time. wo tọ́ mi màá dúró díẹ̀. Túndé. Túndé ọ̀rọ̀ tó tóbi tó lè sọ lọ́fíìsì wàá ṣàlẹ̀ sọ níbi tá a dé báyìí. all right lóòótọ́ um, ṣórí tọ̀míwá má jẹ́ kí n parọ́ fún ẹ ṣórí mo fẹ́ kí orúkọ ẹ mo fẹ́ kóró ẹ dọ́dọ̀ mi as in gbogbo nǹkan tó bá ní ni mo fẹ́ kó fi tọ̀ mí wá. Túndé, you're speaking in parables. Ó ṣe sọ̀rọ̀ lédè tó máa yé mi àti ẹ̀. Nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ni pé wọ́n ní tọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni. Ah, mọ̀ sí àwọn méjì péré náà bí. Ó dẹ̀ ti tó time tó yẹ kí n mú ìyàwó wálé. So. Ah yes! I said it mo mọ̀. <laughs> Mo ti mọ̀ náà ah, ah, ìwọ. Má wọ̀ ó ti domi síwájú wà wá tẹ̀lẹ̀ tútù báyìí so now tell me èwo gangan nínú àwọn ọ̀rẹ́ mi ló wọ̀n ẹ̀ ó mọ̀ as level tèmi àti ẹjọ́ wà náà mi ní ṣe fún ẹ máa sọ fún ẹ bó ṣe rí gangan gangan máa sọ àṣírí wọn fún ẹ strength wọn weakness wọn àwọn méjèèjì ló dà o yeah wọn ò ní problem ṣùgbọ́n ṣùgbọ́n yẹn gangan náà ni wọ́n ṣì ní ṣùgbọ́n Nkechi tó ń wọ yẹn owó ló bàjẹ́ Nkechi like money hey! anything buy owó ni Bánkẹ́ dà Bánkẹ́ máa fìfẹ́ hàn sí ẹ Bánkẹ́ máa show ẹ love and care ìtò òrírí ṣùgbọ́n àṣejù ò da, Bánkẹ́ àti àṣejù wọ̀ ó máa fi overdose of love and care ó máa fi pa ẹ́ dànù ó dẹ̀ mọ̀ nǹkan tí ẹ máa ń dè ó máa ń wá jealous and possessive bí ẹni pé kó máa so mọ́ etí aṣọ ẹ kẹjọ máa lọ everywhere ni ó máa so ṣe ni in such a way tó yẹ pé wàá sọ pé no ò fẹ́fẹ́ mọ́ eh, so àṣírí àwọn méjèèjì mo ti sọ fún ẹ̀yàn èwo gangan ló wá fẹ́ nínú àwọn méjèèjì kí n bẹ̀rẹ̀ parí iṣẹ́ yẹn. sórí ehm, àwọn méjèèjì tó dárúkọ yẹn kò sí kankan sí mo fẹ́ bẹ́ẹ̀ Tóníwá jọ̀ọ́ fẹ́ kí mi àti ẹ máa fẹ́ra. Ah, ìwọ àti ta ni. ìwọ gangan ló wù mí sórí ọ̀rẹ́ tá à ń ṣe yẹn I just want something intimate. Túndé Túndé are you okay? I'm okay. Èmi máa ní ìtọ́ mi wá. Eh, mo mọ̀ but ṣé tí n bá fẹ́ ọ̀rẹ́ mi ṣọ́tà mi ni mo fẹ́ fẹ́ ni. Ah, ah, um, Túndé tó bá jẹ́ pé one of your pranks ni please stop it now stop it. So what I will get there, I just need something in common, as in jọ mo kujubailo. You know what today àwọn kankan to tó jẹ́ pé ó dáa ká máa fi wọ́n sílẹ̀ bọ́n ṣe wà bẹ́ẹ̀ tí dress ẹ̀ eh, a fẹ́ máa make it better than it was no kò ní dáa tọ́ ọlọ́run má jẹ́ kéèyàn tẹ̀ ó ní Oh, o èmi náà ò dẹ̀ ní so please let's just leave our friendship the way it is. Thank you. Tommy ọ̀rọ̀ ìfẹ́ tí ẹ̀rí yẹn kì í ṣe tipátipá ẹni tí ó bá ń farabalẹ̀ ni ó padà jẹ̀bi. no no no um, ẹ lálejò ń bẹ̀ mà. Oh, oh. Túndé. Mr. Um, Túndé. Okay, ok ok um, ok sure. ló sọ pé o fẹ́ rí mi bọ̀ o sọ fún mi pé o máa wá síbi iṣẹ́ mi náà. wò ó má dà mí lóhùn ìgbà tí mo kàn pé kò rí lè sí nǹkan tí mo ń ṣe mọ́ọ̀ṣì náà mo ní wò kí n kó wa mi wá. ó ṣe. ṣé kò ṣe pé wọ́n ti lù ẹ́ paṣá. Oh, ìdí iṣẹ́ ni láti mú ni lọ́lẹ̀ ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. báwo máa ní kí ló gbé wá gbọ̀ngàn. mo ní kí n gbé gift wá fún ọ. gift. Yeah. Today, mm? again. òótọ́ mi ò mọ ìyá rẹ o ọlọ́run rẹ níjẹ́ kó mọ rẹ mo lè máa gbé wá lójoojúmọ́ kò sí nǹkan tó máa ṣe mí ah, mean hmm. Thank you. ó mọ̀ kan èmi gan ti fẹ́ máa lọ lé tẹ́lẹ̀ because mo ti close for the day so ṣé ká kú jọ máa lọ. kò sí problem. Um, ìjọ tó yẹ kẹdàjọ lásìkò mẹ́ta ò bàjọ àjọjọ kíjọ ìwà ẹni ló yẹ ká fura sí kó má lọ yọ̀dà kó má lọ yọ pọ́npọ́. ká má lè bára wa sọ tó tọrọ ọ̀rọ̀ ìwà àti bọ̀bọ̀ Túndé yìí sí i I don't even understand o oh, láìkẹ like o oh, láìkẹ like ó dẹ̀ ń gbé gift wá fún ó dẹ̀ ń gbà ó ń send owó sàkáǹt ẹ̀ ń gbà ó rí tán pé ò fẹ́ ṣàwà kẹfù. I don't understand. Stop it. Báyìí tó ṣe ń sọ̀rọ̀ bíi pé the Túndé in question is a stranger. Gbogbo yín lẹ mọ̀ pé childhood friend mi ni Túndé now. Yeah adẹjọ máa ń ra nǹkan fúnra wa ni ọ̀dọ̀ nǹkan tó ń rà fún mi lè pọ̀ ju nǹkan tèmi rà fún lọ wọ́n mi ìtọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ fúnra ẹ̀ ló ń fún mi so why tí mi ṣe nígbà ìdẹ́kí pé máa sọ pé ókè o Túndé wá fún mi ní nǹkan báyìí o. for example the last time to send um, 300 k sínú account mi ó kàn ní pé eh, mo bá ra nǹkan ó dẹ̀ ní okay send your account details. mo dẹ̀ send ẹ̀ sí mo tiẹ̀ feel pé bóyá toró sọ pé òun like àwọn aṣọ ẹ̀ mo feel pé bóyá fẹ́ kí n bá òun get mọ́ pánpánpán ó dẹ̀ send 300 k eh. bẹ́ẹ̀ lòun fún mi ni so ṣé máa ń pé no owó yẹn dá padà sí account for what now. yé yé yé yé yé yé yé ah níbo mo ti yan orí mi three hundred thousand naira ọkùnrin fún ẹ ní three hundred thousand naira ó tún fi ṣàkọ náírà tàwa yìí ṣé o pọkùnrin ṣì wà ń ta ni. Nkechi gbogbo tiẹ̀ ò ju owó lọ àti ẹ̀kọ́ mo ti ń sọ̀rọ̀ orí nǹkan kan dá sí o but the moment mo dárúkọ owó tó gbọ́ three hundred k báyìí antenna yìí tí ẹ ti nà ọlọ́mọ yìí kan fowó gbé ẹ lọ. àmì ò ṣe mm, wọ́n tuntun gbé gift mi wá sí yìí ẹ tuntun máa gbé sínú bag ah inú bag. Look, the guy in question is good as a friend, not as a lover mo like ẹ but mi lè imagine kí n date èèyàn bẹ́ẹ̀ yẹn the guy is not social kò tún ní fashion sense kankan èmi mo ti máa ra aṣọ fún màá tún sọ fún pé wèlé sórí ilé bóyá máa kàn máa ṣe ni wọ́n. ó tún tún gbé sínú báàgì tán mi wá. nǹkan tẹ́mi ṣáà máa sọ fún ẹ ni pé ṣáà wà kẹfù ó láìkẹ ò láìkẹ ó dẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ wà kẹfù o. No ó make sense pẹ̀lú ẹ̀. ìwọ ló mọ̀ <laughs> ẹ ẹ ṣàlùsùrù èyí tá a sọ dùn báwo ni bẹ́ẹ̀ tètè mí sí. mo ti ń wò pé bóyá kí n gbé yín lọ sí club àbí kí lẹ feel. tó jẹ́ gẹ́gẹ́ bíi bèbí ni o ìwọ ò mọ̀jú kó máa celebrate birthday every year lọ. next week màá nílò tọ̀ ah a pop champagne. wo bá mi invite Túndé. Kẹ́mi invite Sunday ọ̀rẹ́ mi àbí. ẹ nà jẹ́ ká lọ jẹ́nu ọ̀la nà. ẹ ẹ ti rí dàrú ṣá ẹ wò Túndé tẹ̀ ń wò yẹn ẹ wò ni o túndé nice bọ̀ kò kí n dédé náwó tí ò bá ní mí ni <laughs> túndé ò lè náwó fún yín. tọwọ pé wá. kí n pé wá kó lè wà náwó. ẹ wà náwó ẹ wà máa bọ̀ rẹ̀. àjẹká máa jẹ bẹ́ẹ̀ náà. ẹ wà máa bọ̀ rẹ̀. ṣe bọ́ rẹ̀ wá náà. mo la ọlọ́run ní yóò parí. Máa mẹ́. dàbọ̀ mà. Àmẹ́ ẹ wò mo fẹ́ wá nǹkan jẹ. Wá ń bí kó tó wá nǹkan jẹ. Túndé, ojú máa ń tì mí fún mi. Ṣé o mọ̀ pé àgbàdo dá yẹn? Abóyè olùkọ́ ọmọ kékeré ni. Ṣé tó máa èyàn ò waste time lásìkò tá a wà yìí ògbólórin kan tó kọrin ni ó ní ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ ọjọ́ ń lọ kó tó máa kó wèrè kó wèrè wá kó bíi méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá ni mo mọ̀ mọ́ wọ́ nìkan ọmọ eléyìí tó wáyé ń sìn ṣá máa lọ́mọ yìí ò dáa tó kò dé wá bí ìrírí kó má fọwọ́ kàn kọ̀ọ̀kan òun ló tún sọ fún mi pé òun ti gbé nǹkan sínú ilé yìí má ṣèmi di ìyá ìyá òyà alátẹnujẹun tí ilé oge tó ge jẹ o kó mú èyí bá máa mú kó ṣe tó máa ṣe lásìkò tí bàbá yín bá waste time ni kò ní bẹ́yìn lásìkò tó bí yín ẹ̀ ní tí ìjà báyìí kó tó dé pọ́ mo sọ́dọ̀ ẹ ṣe èyí tẹ́ máa ṣe. màámi ẹ má wọrí mo promise yín máa change mm-hmm. ẹ já wọlé. ẹ gbà ah, ò bínú mo ń gbà ẹ nínú. amen ọ̀rọ̀ tó wáyé dìgbàdìgbà gbọ́ káyà mẹ́rin ìmọ̀ ṣé lórí ayọ̀ tó ń bọ̀ náà lè ṣe kojú tẹrú dẹ́dẹ́dẹ́ kí ló dé. ọmọ tí mo ti rí ọmọ tí ọmọ mi ti lọ sílùú òyìnbó tó ṣẹ̀ṣẹ̀ wà nídìí ó yẹ kó bá mi lákọ bí ìbọn ni ẹ̀yin náà ń bọ̀ ń pò wá látẹ̀yìn náà bá bímọ tọmọ yín fi yín lẹ̀ tó travel tó máa dé báyìí ẹ gbọ́dọ̀ jẹ́ kọ́mọ yẹn mọ̀ wípé owó tó ń sẹ́ǹdì ó fùnà lára yín ni ọlá ọmọ mi yọ lára mi. èmi ò sọ pé kò dáa o ṣùgbọ́n ọmọ yìí ni nà kí n ṣọkọ ṣé mi fẹ́ máa kojú torí ọmọ ni tí má máa kojú màá mọ̀ pé ọkọ mi ni mò ń kojú fún. ọkọ mi ni o tó látìgbà tí bàbá wọn ti kú àwọn tí mo gbójúlé tí mo tajọ ń wọ́ra wa kiri nìyẹn o hmm, kó tó travel wọn náà mọ̀ pé bí ìgbín bá fà níwá ìkara ń tẹ̀lé ni. <laughs> bá ń pè wọ́n lórí agogo náà dé. ọmọ sí ṣe bí mo ṣe pè wọ́n nísìnyí ni wọ́n sọ pé àwọn ò ní pẹ́ wọ street mo mọ̀ pé ká ní mo fi í sílẹ̀ níbi ìpè kẹ́ ti lọ dúró sí títì kẹ́ lọ́ọ́ máa nọrùn dè wọ́n ni. bọ́ọ̀mì ọmọ ọmọ lọ́fà wọ́n ti ṣe o ọmọ lálẹ́ ọmọ lọ́fà wọ́n ti ọmọ abéjú ṣe ó kọ ìjà aláàjì ló rọ̀ ọ̀pá ah! ọkọ mi ah i miss you too. ọkọ mi see my mother again. Ah. báwo ni gbogbo ah, nǹkan. Tamiwa to see you. Good to see you too. You smell good. Oh, thank you. And I like your oh. swag. Ah. Oh. Yeah. ó ti jẹ́jọ́ ti yàtọ̀ jókòó. ẹ máa wá tó ní mo ti jẹ́jọ́ wọn náà kọ́. Uh-uh. I like your swag. Yeah, you really look cool. Ó ti change you? Uh-uh. Ìwọ bí wọ́n pé gbà yín wọ́n máa wọ bọ́ọ̀sì wọ́n máa fi sáré kiri gbogbo. Ó lè wọ́ bọ́. Máa ń bí tó àṣírí ẹ̀. I like your hairstyle. Ah, oh, Ọ̀gbọ́n ilé rẹ̀ ti dàgbà or <laughs> ìwọ náà mo ní story ìwọ won't know. don't forget that. jọ jọ jọ I have your own story. jọ jọ. ọkọ mi jọ oúnjẹ ló kọ́kọ́ ṣe kókó ṣúọ̀ jù àti mo ti ro ẹ̀fọ́ pẹ̀lú akàn àti edé ti máa ń rò fún ẹ ṣé o ní oh, ìsì ẹ. Oh, eh, mọ́mí oúnjẹ actually oúnjẹ yẹn wà important but kátó èrò ó wà important. Eh, mọ́mí mo ṣẹlẹ̀ ẹ̀rí pé mo kàn ń wò yín láti ẹ̀kọ́ so òun ti dé ń sìn àwa ti ṣá àti vipo wẹ̀ nìyẹn o torí mo rí focus lé lórí àbí níbo ló ti ṣe adébájọ wà ní kókó lọ pé ìlú ah! wọn wà pẹ̀lú mọ́mi látijọ́ yìí. gbọ́n mo ti rí mo ti lábúrò ẹ̀ ti pẹ́ àwa àríra lódò hmm. ó dé tó dé. mọ́mi ẹ̀ tọ́mi wá ti fine tó tọ́ àmọ́ ó fine ó fine sí ní gbogbo ìgbà ni ní gbogbo ìbí náà máa ń sọ fún. mo bí pé ta ni boyfriend ẹ. I'm, not lying. <laughs> Eh, kò ì tí ì ní kò ì tí ì mẹ́rin kankan wá wọ yìí ah, bí o. mo ṣe five tó yìí tòmí wá. <laughs> máa ò rí àmà one sí i. really have to sọ. àwọn èrò yẹn ló wà important eh. àwọn box ẹ. wo wo wo. ó wà ní mọ́tò. iye ti ẹ̀kọ́ ní ju nǹkan tí mi fẹ́ kó ṣe é sì ni pé tí ẹ kọ́kọ́ wọlé relax jẹun tí bá fi wà tí mọ́mi lẹ̀ sí bíbá ó gbọ́ ẹ lè sọ̀rọ̀ látàárọ̀ sílẹ̀ màbí ṣú ẹyin fat mo fẹ́ rojọ́ dọ̀la mo ti miss mọ́mì mi náà. Ah, ó gbàgbé pat pé a máa tú bọ́ọ̀sù. kí ló fẹ́ gbà ní bọ́ọ̀sù. ẹ tuja sọ pé kí gbogbo àwọn ọmọdé fún àwọn. ewé lè ń kọ́ ẹ kó báàgì wọlé. ẹ dinabu. bọ́ọ̀ yẹn máa ń ṣe ní wèrè gbà mí. dinabu ìwọ náà bá kọ́kọ́ báàgì kó lè rí báàgì ilẹ̀ jẹ́ kí ilẹ̀ jẹ́ kó mú wọlé. irọ́ lọ bá kọ́kọ́ báàgì kó wọ́n ló drinks ni. ó máa wo tiẹ̀ ó máa pàdánù club àwọn gáàsì ọ̀lẹ̀ ṣiṣẹ́ títí di seven o'clock ni mm. tẹ̀lé pé máa ti rẹ̀ wọ́n àrò kí n ṣòkúta so mo ní kí n assist wọn náà ni tó bá di fún ọ̀sìn wọ́n á tún resume àní ní Saturday àwọn èèyàn máa tètè wà. mo ní kí wàá sọ nǹkan fún ẹni o. ṣé kò sí. Ah, omi pé o gbọ́. last. Ah, kí ló ń ṣẹlẹ̀ já mi sí. o gbọ́ pé àbúrò tún dédé láti yankee. wọ́n lè fẹ́ ṣe welcome party fún mi so me chichi abi wọ́n go there kémi náà tiẹ̀ lọ gbanú yankee if you fall in love with him na ah, kémi náà oh you don't get. Nkechi o ò lè change o ah, ah, ti like owó jù kí tí ẹ bá ti gbọ̀ sọ́rọ̀ owó báyìí ní tí ẹ máa máa nà ní kí ló dé ẹyọ ọmọ yìí bọ́ ọ́ fi ṣe é ní tí láìpẹ́ owó ṣì jù ṣọ̀rọ̀ ra máyì kọ́ lọ fẹ́ ṣògùn owó. babe wetin dey do you sef me Nkechi so i come Lagos come come Cambridge i come hustle for money o oh. me i no get time o oh. if you wan go follow me if you no wan go make you stay which one be ogun owo They no be use me do ogun owo you don hear am from delta come lagos. ṣọmọ pé mi ní business tí mo ṣe èyí saturday sọmọ customer ni ma tètè dé mm. ọlọ́run aṣọ ẹ̀. if you no wan go ṣá me i wan go if i come back i go register. gist you. tètè má lọ tètè má lọ aṣọ ẹ. Ah, kí ló ṣe ẹ tó ń lé mi ni tí bá tí bá dé máa gist ẹ ṣe gbọ́ ọ̀rẹ́ mi kò tẹ́ kẹ̀. ṣe mo ní tìyẹ falẹ̀ mọ́ má máa jẹ̀bi ayé òwe kó má padà.

like you. And I like it too. Think I like it. Me and you want be by, we've been childhood friends. Okay. I'm fẹ́ kó jẹ́ girlfriend mi but I think it won't work. Tó yẹ pé girlfriend ẹ̀gbọ́n bomb me today, ẹ. <laughs> You're funny. How? Oh. Uh-uh. reason tèmi àti Túndé ṣe wà closer ni pé gbogbo period tí wò sí Nigeria ẹ̀wọ̀n mo máa ń rí every time so tí bá wá kí mọ́ sí èmi àti ẹ̀ máa ń get along dáadáa but ìwọ ti dé as it is ó dàbí pé èmi àti ẹ̀ ti wà closer but we can all be friends. ẹ but Tọ́míwá ọjọ́ tí mo bá ẹ̀ méjì nínú lẹ́yìn nǹkan kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. ọjọ́ wo mi ì gẹ́tì nǹkan sọ like ẹ̀yin méjèèjì lórí bed and ẹ̀ ń pariwo you guys were happy. Um, Túndé wáì tó ṣe ń fi rojú bẹ́ẹ̀ wò mí kí ló fa gbogbo yẹn. Um, Tọ́míwá ṣòro má jẹ́ kí n parọ́ fún ẹ ṣòro aṣọ tó wọ̀ yìí ara mi kàn vibrate ni yasin ó ń ṣe mí bákan bákan ah. mi ní parọ́ fún ọ. Túndé èmi máa ní why would you even think about something like that ìwọ tó jẹ́ pé mo lè wá bíbá kí n máa change lójú ẹ̀ okay now I understand from today henceforth it's either kí n má wá sílé ẹ mọ́ or tí má dẹ̀ máa wá mo ti mọ limit mi ní kọjá living room. I'm actually uh, going uh, to the ah. living room now. Mama she be now, But mama she be now. I'm sorry. Ah, I'm, sorry. Joe. Maybe bínú. Feelings me, I can't just I can't just keep it as in me. ò mú mo lè ṣe. Zoma ẹ eh, mo ti gbọ́ mo without touching me because as it is I'm feeling very uncomfortable around you. But if all come ó dàbí pé ó ní mí ní Ah, Kìlọ̀ fún feelings eh, o feelings ẹ feelings eh, orí ẹ ò pé ato feelings eh, wà senseless feelings eh, kò máa jẹ́ kó tẹ́ dànù o ti máa ń bínú jù ṣá ó mà tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ṣó mọ Ṣínédú. Ṣínédú Ṣínédú wò. Ṣínédú pásítọ̀ tàbí lọ sí unila. Ṣínédú fada kí ló ṣẹlẹ̀ sí. ó kàn send the request sí mi ní Facebook ni mo dey accept ẹ the first thing tó máa sọ fún mi bá lóun fẹ́ ṣe wedding mo ní à ìwọ fẹ́ ṣe wedding how come irọ́ ni tell me some Chinedu fẹ́ marry I'm telling you <laughs> I can't believe this Chinedu ah, tell everybody ti rò pé fada ló máa ṣe gbẹ̀yìn ayé ẹ̀ tó yẹ pé tó bá kàn rí obìnrin àtọkùnrin tó kàn ń sọ̀rọ̀ lásán ó ti ní mí nì. Chinedu <laughs> ti já rẹ̀ kí ló jẹ́ fada. so Chinedu náà á gbógun ìtìlẹ̀. Hmm. Hmm. hello. Báwo, oh, I'm fine, sure, okay. Mo wà. Yé I can't get over. How long ago wọ́n yóò wáyé? Ó ti ṣe hmm. <laughs> um, Ohun ẹ̀ mò ń gbọ́ lẹ́ẹ̀kan ẹ̀ mò yé ń lọ tí mò ń gbọ́ yẹn. Oh yes, wo gáàyè ni o, ó ti fẹ́ da orí mi rú. Hmm. Òun ló ń jẹ́ kí n máa pariwo, he just knows the things tó máa ṣe tó jẹ́ pé mi nílé keep calm mi ìmọ̀ pé o máa gbọ́. yeah yeah yeah it was very naughty gbẹ́nu sọ̀njẹ́. it was beautiful though. Eh, eh, ẹ pẹ̀lẹ́ ń tiẹ̀ ìṣègùn ló fẹ́ rí mi lọ sọ. yes today ah kí ni fẹ́ rí today fún ọ. Ah, today today mo fẹ́ rí ẹ but ah, mo rántí nǹkan tí mo fẹ́ rí ẹ fún ọ. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí mo rí pé o ṣe ń búùtì lọ́wọ́ tó bá ti búùtì tán kó padà wọlé kó wá rí mi. ok kí n túbọ̀ síta bí. àwọn máa padà bọ́ta ni. Okay. No, you can't. Ah, ah you can't. Ah, no, no, no, no. Máyà kí mi jọ yín tù. Ah, no. <laughs> Òun nìkan ti tó. <laughs> Òun nìkan ti wà okay. It's fine, but ṣọmọ kan tó bá tuntun ti fẹ́ drive me crazy ó dà pé máa kọ̀ lẹ̀ máa pè ẹ́ kó wá bá wa dá sí i. no ẹ ẹ jẹ ẹ ti bá ti rántí lọ́sọ̀rọ̀ tó bá ti bú ti dáadáa. máa wọlé padà. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa rí ẹ̀kú tó. yẹ tẹ́ ẹ bá ti wà túbi ṣé you understand na. kò tí yẹ ọ ṣe problem. bọ ọ̀rọ̀ chidi. wẹ́ẹ́ máa ẹ mọ́ ti kẹ́ ah, ẹ. olúwa o a ní kó lọ rí búùtì. chidi wọ́n á tún tún mẹ́sẹ̀jì ẹ̀ka wá sí ní fẹ́ ṣe. wo ṣé ló dàbí kí n pe gbogbo àwọn tàjọ lọ sí school kí wọ́n á sọ fún wọn pé Chinedu fada o àṣọ máa gbóbìnrin sí so Chinedu máa máa wojú obìnrin. ṣòye bébí náà ṣe ká mẹ́sẹ̀jì yẹn ọ̀nà méjì ni mẹ́sẹ̀jì yẹn fi rí mi nísìnyí. Oh, oh, oh. ìjọ tí mo sọ pé ó get on my nerves ni pé mo bọ́n ṣe ń drive me crazy. ṣé ẹ tó sọ pé ó mọ mo ṣe máa mú ẹ tó ń pariwo táyọ̀ yẹn pọ̀ gan-an tí mo ní kẹ́ máa tilẹ̀kùn lẹ́yìn. Are you kidding me? Ah, gosh. tí mò ń sọ pé ó ń drive me crazy was because he was getting on my nerves so ó ń jẹ́ kí n máa pariwo ìyẹn ni mo kàn fi ń sọ pé ó ń drive me crazy. ẹ <sighs> eh, but mo ń gbọ́ tí òun tó ń pariwo tó ń pariwo kí n tó wọlé lọ́jọ́ yẹn. mo ń pariwo báwo. mo ń pariwo ó yẹ kó ti understand now. oh gosh now I know where the mixed up is from mo ti mọ reason tó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ ọjọ́ yẹn tó ń sọ pé ká tilẹ̀kùn nǹkan. Hmm. Oh, ok ìjọ yẹn bẹ́ẹ̀ mi ṣe wọlé mo bá òun àti girlfriend ẹ̀ so obviously wọ́n ti jọ ní good time together bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe dé ló ń kúrò. bọ̀bọ̀ bá ti jọ kí n torí ẹ̀ báyìí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo bá ti wà available máa jẹ́ kó mọ̀. ìgbà wà available ìwọ àti available available ẹ̀ báyìí. next week gbọ́dọ̀ rí next week. ah ma busy ni next week ma busy. o busy okay next two weeks tó bá ṣáà busy next week o tún gbọ́dọ̀ busy in two weeks time. next week jẹ́ o ah no no no mo ń lọ sí bachelor's eve ní next two weeks but anytime tí má ti fẹ́ rí ẹ èmi máa pè ẹ má worry now ṣé bẹ́ẹ̀ mi mo pè ẹ tó fi wá síbí mo promise ẹ. tó bá tiẹ̀ kọ̀ tó sọ pé ó sì lè èmi á wá rí mọ́ mi àbí mi ṣáà lè wá rí mọ́ mi. lóńgòdè má gbìyàn wa ìwo ni mọ́mì tó fẹ́ wá rí èmi ló ń wá kò ń ṣe mọ́mì màá pè ẹ́ tí n bá ti wà available simple. <laughs> hey Túndé Túndé o máa ń fọ́n ní ṣá ìwọ ò sí nílé àti fẹ́ mọ́mì o tún ní mọ́mì ò wà available ó wà lára ẹ̀ ó padà rà láti yàn mo ti rí kó fi rẹ lọ́kàn balẹ̀. wo bọ̀bọ̀ jẹ́ kí n máa lọ sí rẹ̀ mí. so bó ṣe máa dágbére fún mi nìyẹn. màá wọ kẹ́ bó ṣe máa fi jẹ́ ikú mi sí. ah hello oh to me what darling how are you i'm good. what's up. so ibi ìbáyé lẹ́yìn tí ẹ wà mo ti wọlé látẹ̀kọ́ mo ti dúró sí living room mo pariwo títí mi ìgbóhùn anybody mo fi wá ayé débi bá a bẹ́ẹ̀ ni báwo ni everything She wà okay. báyìí mo wà okay wọ́n kọ́. okay. kí ló ṣẹlẹ̀ náà. ṣo fẹ́ máa I nìyẹn. Ah, ilé ti yá nìyẹn mo ti so i need to go home. kò possible o lè lọ ah, ah. ìwọ tí mi rèé láti yọjọ tó wá jẹ́ pé gbà tí mo ń wọlé ló wá ń ah. nù wá gbogbo wa jọ máa wà ń bíbá a máa gist a catch up mm. so many gist. babe Money. ní láti they there i have something to do ìwọ àti pàdé ẹjọ máa fà. báyọ̀ kò tẹ̀kẹ̀ ṣùgbọ́n káwọn ní ṣe ọkẹ. tọ̀tọ̀. o ò tiẹ̀ gbọ́dọ̀ sọ fún mi pé ó wà pa. Hmm, oúnjẹ wà nílé ẹ̀. kí ló dé ebi lé ẹ dé. ṣé kò tó oúnjẹ yìí èmi máa jẹun ebi ń pa mí seriously. kò dáná hmm, kò dáná. Ah, ah. kò tó oúnjẹ. ìwọ ló máa dáná fún mi èyí tí wọ́n fẹ́ dáná gan mo fẹ́ jẹ. so that was it. Hmm. Ah, now ìwọ àti Túndé ẹ̀gbọ́n mi ẹ kò sí anything láàrin yẹn. and. Ah! <sighs> Ah! So how about you and um. We get along. <sighs> and I actually like you. I like you, I like your style, I like everything about you, I like your company. Emi àti ẹ̀ tá bá ti jọ wà ọ̀rọ̀ tá máa sọ ó máa ń sink wọnú ara dáadáa. Àmọ́ a Touch me. Why are you touching me? <sighs> <sighs> no mo ti mú láì mo ìbá yẹn continue. no na àwọn nǹkan tó bẹ̀rẹ̀ parí ẹ̀ náà àmórí ẹ̀ kúṣẹ́ parí ẹ̀. Túndé mo láyọ̀ láti sọ fún ẹ pé èmi àti Tọ́míwá láti mi dé ètò fíṣẹ́ rẹ̀ àbí Tọ́míwá. yeah you know mo ti fẹ́ máa lọ. báyìí. Tommy. No, no, no, no, don't worry. Tommy. Ayọ̀, come back here wá màá màá màá ah. lọ́sà. wọ́n di ẹ̀. nù kí ni gbogbo kí ni gbogbo trash ẹ kí ni tí mo kọ́ tó ń ṣe sìn. ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé girlfriend mi ni tọ́ mi ni. Ah, no mi ò mọ̀ mo lè bí léèrè pé à ah, kí ló wà láàrin òun àti ìwọ ó ní pé ẹ̀jọ́ ní ẹni tí wọ́n pé ọ̀rẹ́ ní ìwà tó ń. kò sẹ́ni tì láàrin yín and Tomiwa òun sọmọ kékeré tó bá déètì yẹn wọn máa mọ̀ náà. o oh, Tomiwa sọ fún ẹ pọ ọ̀rẹ́ lèmi àti òun. of course. Ah, Tomiwa wà òkè ẹni tí Tomiwa ò bá ti wà òkè ṣé ìwọ orí ẹ ò pé ni. ẹ eh, bọ Túndé Tomiwa òkè Tomiwa òun ṣe bébì tó bá ń déètì yẹn wọn máa mọ̀. mo sọ fún ẹ pé girlfriend mi lè yàn nǹkan tí wọ́n fún rẹ wọ̀n ni òun sọ fún mi pé Tomiwa òun ṣe bébì ṣé wọ́n bá mi dì problem ni kí ni ìṣòro ẹ náà kí problem bá wọlé sí ìbẹ̀rẹ̀ máa ṣòṣì tẹ́ máa ṣorí burúkú nìyẹn are you okay at all. Túndé Túndé tó lọ́ọ̀kì sí ọ̀hún kékeré tó bá ń dètè yẹn wà mọ̀ náà. tọ́mi wà ń ṣọmọ kékeré. ó lè láìkí ẹ̀ bóyá ò dé sọ fún un èmi lè ti sọ fún pé mo láìkí adé tí ń dètè. Túndé my brother ẹ̀gbọ́n mi ni owó ìfà dájà alẹ́ láàrin wa rí gbogbo mo ṣe wà ní London tí mo máa ń sẹ́ndì owó sí owó mi wá ìta àti bàtí mo dé má yẹ kó jẹ́ ọ̀rọ̀ obìnrin ló máa dájà. fi mí lẹ̀ kó kó lọ kí má jẹ́ kó rò obìnrin ló máa sórí ọ̀tọ̀ mi wá tó ń wo yẹn mi ò fi bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì ṣeré. wá kí ló ṣe é gan-an. kí ló ṣe é lọ́tún ó dà pé o máa ń rò bóyá bíi ọdún mẹ́wàá àwọn márùn-ún ló bá lọ́rùn. wọ́n yẹ pé àtìdáyìn mo tún gbà lómi jẹ́kúrì ẹ̀ pé o má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ o má gbẹ́ ẹ̀dùn tó máa kó kí ló ṣe ẹ́ náà ẹ wò pé bóyá mo lọ London street kúrò lára mi màá nú ẹ̀ flat ah! jẹ́kúrì ẹ̀ pé ah, ayọ̀ ayọ̀ ayọ̀ o ti rẹ́dì láti kú ayọ̀ o ti rẹ́dì láti kú sórí ìtọ́ mi wá tó ń wò yẹn mi ò fi bá anybody ṣeré sórí lórí àwọn yẹn èmi ni màá pa ẹ́ mo wá sọ fún ẹ òun bá mi sọ̀rọ̀ wèrè lẹ́nu ìwọ lọ sí London ṣe pé o ṣàwo àwọn làwọn bá ṣe ilé ọ̀rọ̀ sí London mo mọ bí mo ṣe ọ̀rù káàkiri wá dé láti London ọ̀kan tó kò lè fi sọ fún mi ni pé kò gba jẹ́fẹ̀ mi nǹkan tèmi ń jẹ ìwọ fẹ́ máa jẹ́ àwọn ti ní problem. wàhálà ni ìwọ gan ti ní problem ó mà sọ̀rọ̀ sí máa nú ajé ìbàjẹ́ tó dé. wà á nú ayé ìbàjẹ́ wà á nú ẹ̀ wà á nú ayé ìbàjẹ́. I swear God. ah nú ẹ̀ tó dé. ayọ̀ ilẹ̀ ọ̀pọ̀ ọdún ti ṣí o bẹ́ẹ̀ kú màá pa ẹ́ máa pa ayọ̀ lórí ọmọ gbàdúrà yìí èmi ni máa pa ẹ́. ayọ̀ ayọ̀ mo ò gbọ́ tí ò ń kà mí lóhùn mi ò ṣe é ti ń dún ẹ pé mo pe ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ lọ sí táwọn èèyàn lọ yọ pé mọ́tò mo fẹ́ jáde ìrètí mọ́tò ẹ̀kọ́ ọ̀pọ̀ sí ìlú kan ayọ̀ ayọ̀ ayọ̀ jẹ́ kí ni ẹgbẹ́ ẹ̀kọ́ mú gbọ́dọ̀ wà fúnra ẹ̀kọ́ rẹ̀ kó lè fọ́ kí n jẹ́ àwọn ṣó ti yóò ní èmi ń pariwo wèrè. ó pariwo wèrè náà ó pariwo wèrè ó tún lè sí ọmọ tó sí ẹ because ọ̀nà ìbòdì àti mímú kí mọ́tò mi àti jẹ́ àìmọ́tò mi sẹ́gbọ̀n àti bá tiẹ̀ mọ́tò mi ní pọ́blẹ́mù ẹ̀ tọ́ ló wà ní pọ́blẹ́mù ẹ̀ kò sí nǹkan tó lè ṣe mo ti fẹ́ mo ti fẹ́ náà ó rí pé mi àtọmọ yẹn máàcì ni tó wù mí pé mi àti ẹ̀ àfíìtà kò ń ṣe wọ wọ. kò sí ìkọ́tẹ́ bẹ́ẹ̀ ṣe kó lè dùn kù yẹn jọ́jà bẹ̀rẹ̀ ni ṣe ó lè dáná mú. àgbà mi ò lè kù yẹn mo bá òkun òkun máa pa ẹ̀yìn. túnde má lè bọ̀ túnde a kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ ọmọ mi bọ̀ táàtù ọmọ tẹ́ bí. orí kẹ̀ sọ èmi ní táàtù táàtù yẹn èmi ní táàtù. orí ẹ̀ ẹ mo rò pé atágùn èmi tó tẹ́lọ̀ ti kú sí ẹ lórí ọmọ tó ṣe ṣe fẹ́ pa mí ni ẹ̀yìn lè gẹ́rẹ́ mi ṣe ìyá yín kí ló dé tí wàhálà pọ̀ tó yìí ẹ mi ìbí fẹ̀yìn méjì kí ni ìjà ṣe lè wá wà tíjà yìí máa lelelele tí mo pẹ̀tùpẹ̀tù tí mi ò rí paná kí ló dé ó pè é pé kò wá gbé mọ́tò òun gbọ́ tó ń pẹ́ túnde túnde òun gbọ́ tó ní o wá gbé mọ́tò. ẹ̀gbọ́n mọ́ kó mú kí mọ́tò kó gbé mọ́tò fúnra ẹ̀ kó máa bá tiẹ̀ lọ́nà. ṣé òun tún dùn bọ́ ẹ̀gbọ́n mọ́ mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ jáde bọ́bọ́ ẹ̀ máa pa bọ́bọ́ ẹ̀. a ah, ṣe ṣe ṣe ṣe ṣe mọ́ mi ẹ̀yin lẹ́ fúláyé jẹ bọ́bọ́ ẹ̀yin lẹ́ fúláyé jẹ mọ́ mi. ẹ̀nà mi ah, ah, ẹ̀nà mi. wà á jẹ kíní kan yà. ẹjọ́ ó tọrọ ẹ̀mí gógó fúnra mi ẹ má pè ẹ̀mí mi kúrú rárá ẹ má kẹ kúrú o ẹ má gé ẹ̀mí mi kúrú rárá ẹ má gé ẹ̀mí mi kúrú kí ló dé tí wàhálà bá pọ̀ jù ẹ̀mí á tún pín náà ah ẹ ní bàbá ṣé àtúfẹ́ lèmi náà ni tí ìbá ṣe pé ò lórí tòrò bí ìbá bó bá jóbìnrin ni mo bí ẹyin tí mo tí mo bí ẹ létúndé ni ṣé ò ní máa pè ní bíbọ̀ dání. èmi máa gbélé ìmọ̀lá ilé tí o mọ tí o mọ rẹ lágbà èmi máa gbélé ìmọ̀lá. ẹnu ẹ sọ̀rọ̀ sí ilẹ̀. bóyá mo kọ́kọ́ lọ mọ́tò kọ́lẹ́ mọ́tò ẹ̀kọ́ n ká máa mọ́tò lọ gbé kó kó lọ náà kó lọ gbé mọ́tò ẹ̀ lọ gbé mọ́tò ẹ̀ lọ gbé mọ́tò ẹ̀ kó lọ́nà kẹ́gbọ́n ẹ̀ lọ lọ gbé mọ́tò ẹ̀. ṣẹgbọ́n ẹlẹ́dàá mi sílẹ̀ sílẹ̀ túnde ṣẹgbọ́n ṣẹgbọ́n àmàmì ah, ah, àmàmì. Ah, mo máa sọ fún ẹ àgbà màmá ń gbà ní túndé ẹ pẹ̀lú èdè ìṣàánú bóun bá ti ẹ̀kọ́ tó ṣe tí atẹ́gùn mi tó ti ń bọ̀ ti kó sí lórí ṣé ìwọ náà tún lè mọ èdè ìṣàánú mi. kí ni wàhálà ẹ̀kọ́ báyìí kí ló ṣẹlẹ̀ gangan náà tó ti torí ẹ̀ tó fẹ́ kókó òun ilé níwọ̀ tó jẹ́ wípé bàbá ẹ̀ ló kọ́lé yìí ogún yín ni ìwà tàbúrò ẹ̀ kí ló adé tí wọ́n fẹ́ fi lélẹ̀ tó lóun lọ torí kíni kíni kan náà náà kò sí nǹkan tó lè le tó bá ló fẹ́ fi lè bàbá ẹ̀ sílẹ̀ níbo ló ń gbà lọ ẹ́. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí ìtòṣẹ́ yìí ẹ wo ẹ ṣàjẹ́ kí mi rọra máa lọ because tí n bá kúrò lé ìsídà kí n kú o kábúrò mi kú ìfọ́ máa ṣẹlẹ̀ ẹnu méjèèjì o. mi ní rírú ẹ ọlọ́run ní jẹ́ inú tí máa fi fojú sunkún ọmọ láyé mi èmi kọ́ ayé tí mo wá yìí ìrọ̀rùn ló máa jẹ́ fún mi kí ló dé tó ń sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu túnde ah bí mo tiẹ̀ ṣe ń rí ẹ̀ yìí òun yà mí lẹ́nu o báàbúrò ẹ̀ bá tẹ̀ ń ṣe bí ọmọdé ìwọ tó jágbàlagbà bó ṣe ọdún méjì ò ṣàfi jù lọ kí ló wá dé. ẹ torí pé mo jágbàlagbà yẹn náà mo fẹ́ fi lélẹ̀ fún ilé bàbá wa nílò tọ́ mo filẹ̀ kó máa jẹ ẹ ṣáà jẹ́ kí mi máa bá tèmi lọ ó ti sùn mò ń lọ. Jinadu. olúwa mi ṣé kò sí ibo lẹ́nu ṣé ẹ rí ẹ jẹ́ kí n sọ ọkọ̀ fún un ṣé ẹ rí gbogbo nǹkan tẹ̀ sọ látara gbogbo ẹni mo gbọ́ ẹ sùúrù ibo lẹ lọ gangan. mo rò pé o ṣì rí kẹ́rù lọ sí ni mọ́tò mo sọ fún ẹ wọ́n ń ṣiṣẹ́ ni. yìnyín dùn èwèrè hm? wá ń bí orí ẹ̀ ò pé o ti kọ́kọ́ sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè o ní èèyàn gbọ́dọ̀ kọ̀rọ̀ sí òbí ẹ̀ lẹ́nu ó wá ní kó kú ẹrù sínú mọ́tò ṣé inú ló yẹ kó kó wọ̀ hm. kú ẹrù wọlé lọ jàre. kò sí ipa kẹrù lọ sí. màá mi ẹ má jẹ kí mo ní o kẹrù lọ sínú mọ́tò fún mi. ṣé o ti ń ṣẹ̀ mí báyìí o ti ń ṣẹ̀ mí o ti ń ṣẹ̀ mí kí wá bí wá bí wá bí kẹrù wọlé. Ah, ó ti ń lógun lámì tẹ̀gbọ́n tàbúrò ó ti ń lógun. bàbá kì í ṣe pé mo fẹ́ kó bugijẹ lásán nǹkan tí mo fẹ́ ni pé tó bá bugijẹ tó ráre tó ṣí èrè dáadáa táwọn èèyàn rí pé yes confam original wèrè lélẹ̀ lẹ́yìn yẹn kó wá kú ó dàbẹ́ ẹ̀ tí ọ̀dà sáǹkọ́ tí mo sọ rárá a ní ọmọ ẹ̀lẹ̀ tèmi náwó lé lórí girlfriend tèmi àbúrò mi wá dé láti London ó ní ẹ ìyẹn ló kù pẹ́pẹ́ sí o òun òun fẹ́ fẹ́ o ìgbà kan àwo kan o wèrè ẹ̀ kó tó lọ sí London tó lọ yẹn mọ́tò tí mo ń lò tẹ́lẹ̀ mo ní láti tà á hmm. mo rún párúnsẹ̀ kó tó di pé gba visa ni ẹ wá imagine mi rán ẹ lọ sí London tó wá ló fẹ́ gba girlfriend tèmi bàbá mo náà ti ṣerú ẹ̀ ẹ wo mi ò ní gbà <laughs> ọ̀dà gbogbo ẹ̀ náà ni ó ṣeé ṣe àmọ́ kìlọ̀kìlọ̀ òun lóró ègùn ègùn olóhun méjì ju kìlọ̀kìlọ̀ lọ òbímọdé yìí àbúrò rẹ tó fẹ́ kó bugi jẹ yìí tó fẹ́ kó síwìn yìí ṣé ọba kan rẹ ni àbáràbá tan àbí ẹ̀jẹ̀ bíbí. ẹ wo ọmọ ìyá mi ọmọ bàbá mi lẹ tá à ń sọ̀rọ̀ nípa yìí tó bá kú ó ti bá tiẹ̀ lọ nìyẹn ṣé nǹkan tí mo sọ yé yín ẹ má ro ti mọ́mi wa o ẹ mọ́mi wa máa sunkún pátápátá ẹ̀ wọ́n á sunkún ọ̀sẹ̀ kan wọ́n á dákẹ́ ọlọ́run ló fún wa ọlọ́run ló dẹ̀ gbà á bó ṣe máa jẹ́ nìyẹn bàbá níbi tí mo bá dé mo ti sí mo ti mo ti mo ti sí ẹ bá mi ẹ bá mi ṣe mo fẹ́ ẹ ẹ má advice mi mọ́ ẹ torí ọlọ́run. ọ̀dà ọ̀dà gbogbo ẹ̀ ni ó di ṣíṣe. wo èmi tí o gbéṣẹ́ wá báyìí ẹni tó yẹ kó o gbéṣẹ́ òun wá bá ni ẹgbàá gbèje wèrè níbẹ̀ lákàtà mi èyí tí mo bá fẹ́ ni wọ́n pè kéèyàn ọ̀yà àmọ́ ẹ̀yin ọmọ òde ìwòyí tẹ́ ẹ jẹ́ mọ̀jèṣín èmi máa ń fẹ́ kí yín lọ́nà kí n tó tẹ́wọ́ gbaṣẹ́ yín ṣọ́ lérò pé àbúrò rẹ tó ń wí tá a bá ṣe bẹ́ẹ̀ tá a yà ń wèrè tó wá padà kú ṣé ẹ̀mí ìwọ náà padà gùn ṣá mo fẹ́ kọ́ ọ̀rọ̀ dáadáa nítorí pé ẹ̀rí ọkàn ó yára pa àyànjò ògùn lọ ẹ̀yin lẹ fẹ́ràn kẹ́ ẹ máa da àwòrán yín sórí fésìbúùkù àìmọye àwòrán lẹ ti yà tẹ́ ẹ gbé sínú yàrá yín ẹgbàágbèje ìgbà níyà rẹ ọmọ sunkún pòun ṣòfò ọmọ ṣé bí ìyá rẹ bá wá ń banú jẹ́ tọ́ ọ padà ń wá àwòrán tí wọ́n àti àbúrò rẹ̀ yà ṣé kì í ṣe ẹ̀rí ọkàn ní ọ̀padà pa ọ́ ṣá. ẹ wo bàbá ẹ fẹ́ rí ọkàn lẹ̀. Ah, kò sẹ́rí ọkàn. ẹ̀mí mi máa gùn tí n bá kú ní one thirty five mo ṣàn kú ni mo ní ìjọba mi ìjàyàn ń wèrè kó dẹ̀ kú ẹni iṣẹ́ mi mi máa gùn ẹ pé gbogbo àwọn píṣọ̀ tẹ̀ ń sọ yẹn gbàrà tóun ti kú gbogbo nǹkan tó jẹ mọ́ gbèsè ayé mi ti kú nìyẹn. Hmm. ṣé ti mọ́ mi wá àásùnkún ọ̀sẹ̀ kan wá dákẹ́ kí ni. Ah! mo ti mẹ́dọ̀ máìndì mi. Hmm. ẹ jọ. ó ti yé mi. ṣoré mi ga iye ọlá kanran lógun òjìdáfà oògùn ní màpó èmi tó ń yìí ni wọ́n ń pè ní ojúlówó olóògùn tí mo mọ̀ wọ́n pógún ayédèrú olóògùn tí mo mọ̀ wọ́n pọ̀ jẹyẹ oko lọ ìsọ̀rọ̀ sí wọn là fí mọ̀yọ́ gbọ́fá bẹ́ẹ̀ ni pèdè sí wọn là fí mọ̀yọ́ mọ̀gèdè gbogbo wa lọ́dẹ lóòótọ́ àmọ́ mẹsẹ̀ ẹ̀ kọ̀ lọ́júra wa lọ. kárẹ́gbó kápẹ́ tó dẹ̀ là fí mọ̀yọ́ dẹ̀ kárẹ́jù kápẹ́ bẹ́ẹ̀ là fí mọ̀yọ́ àtàtà èmi rẹ́gbó àkókò mo pàjàrà kó lọ́wọ́jà gbọ́gbọ́rọ́ mo dẹgbó apò èèna mo pa ifọ̀ àbíwò àgàrà mo pa ikú mo pa àkúrúgbó abẹ́rẹ́ okùn mo tún pa ẹtú òbè jí ẹlẹ́sẹ̀ oṣù ọmọ arígbàmọ́ ní tètè wo èmi ni wọ́n ṣiṣẹ́ yìí mo bá ní wọn ò ṣe ọ́ padà lọ lè gbé fún babaláwo mi wọn ò sì mọṣẹ́ tèmi tí mo dúró tì ọ́ yìí n ó ṣe à mo ti ṣe ṣe. ẹ wò ẹ ṣe ṣe ní ìjọba bá mi ṣiṣẹ́ yìí hmm. baba máa jọ yín lójú bàbá máa jọ yín lójú mo promise yín ẹyin wá mọ̀kàn tí mo tiẹ̀ wá ròhùn sí i èmi wò pé kúkú lè yà sharp sharp bóyá kí tó kúrò níbí bóyá tí mo lè fẹ́ sí lára ni o àbí bóyá òkà tí mo kàn lè fi gbà ẹ mọ̀ bóyá kìlẹ̀ náà kàn lẹ̀ kó kàn ẹ mọ orúkọ báyẹn. mọ́kànjú mọ́kànjú ọ fún mi lásìkò díẹ̀ n ó wo ohun tí n ó ṣe fún ọ tí ó jẹ́ yìí tí ó gbàgbé ẹ̀tù tí ó jẹ̀bi iná kọ́ padà wá padà wá padà wá ṣọ́gbọ́. ẹ má jẹ́ kó pẹ́ bàbá. ẹyin kò dé pẹ́ ẹjọ́ kò dé pẹ́ á wá nǹkan ṣe sí i. sí wàhálà hmm, ẹ lásìkò díẹ̀ kò ní ṣòro ṣe. afẹ́fẹ́ tún fẹ́ lẹ́lẹ́ tó fẹ́wé mọ̀ya tó fẹ́wé kóyà. ẹ ti mọ bíi afẹ́fẹ́ tí fẹ́ wá ṣùgbọ́n ọlọ́run kì í ṣe bí má fi wèrè dán wa wò má fi wèrè ṣe wá má fi wèrè dán wá wò ó irú èyí ò dá o. mo sì wí fọmọ ìtó o mo wí fọmọ ìtó o mo ní bí ọ̀rọ̀ bá dàgàdà gbà tán ńlá máa kọjá já mojókòó mi ṣé padà wàá kàn wá báyìí òun gan ò lè sùn kò ṣé wà láàyè ọ̀padà wàá kàn wá ẹ àbọ̀bọ̀dẹ̀ nǹkan rí èní ni ọ̀rọ̀ pẹ̀sẹ̀ èní ni ọ̀rọ̀ pẹ̀sẹ̀ ìran wọn ò gbọ́dọ̀ fóbi jẹ́pọ́ ìran òrìṣà wọn ò gbọ́dọ̀ fóbi jẹ́pọ́ wọn dà wòrò kò jóbi lónìí wọn bá fóbi jẹ́pọ́ lónìí ìran oṣù olólórí kò síwí kí wọn ó síwí ìran àjẹ́lé lórí kò ya wèrè kí wọn ó ya wèrè ẹgbẹ́ ẹ. níbo nu ìbọn ológbò ẹlẹ́mọ̀ọ́dún ìkókóbọ̀ká aráàfà wọ́nìkà alákà àràkàgbà oníkànú wọn ò ṣèkàrí iye fún nípa yẹkà pátákó ẹ̀fọ́ kàkàkà ni wọ́n kẹ́jẹ́ lẹ́nu àwọn ni wọ́n tẹ oníkàbọ̀ fún nífà wọ́n tẹ oníkàbọ̀ fún lọ́pọ̀lẹ̀ ìwọ́n ká ti bẹ̀rù ẹ̀ka bẹ́ẹ̀. kanu olúgbàgbọ́ ọlọ́gbà ìgbà ẹgbà wọ́wọ́ ẹgbà wàwà ẹgbà ṣẹ́ṣọ́ olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ. olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan olùṣègùn olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ. olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan. ọlọ́run pé àwọn àgbààgbà wòlíì ọlọ́run ayọ̀délé babalọ́lá o ọlọ́run àkàndélẹ́dẹ nítorí pé agbẹ́ga e a sì fún ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ gbogbo ẹ̀yin ẹ̀mí àjòjì nínú ayé arákùnrin lórúkọ jésù ó yá jáde nítorí pé mo dúró mi ò dá dúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ àwọn àgbààgbà wòlíì lórúkọ jésù gbogbo ọfà àìsàn lára rẹ lórúkọ jésù ó yá jáde ó máa rí bùsílíà thank you jesus olúwo ṣé o sista deborah ṣe rí arákùnrin tẹ̀ ń wò yìí kì í ṣe iṣẹ́ ayé tàbí ogun ìdílé ni ó fa nǹkan tó ṣẹlẹ̀ sínú ayé rẹ̀ àfọwọ́fà ọmọkùnrin yìí ni ó dàbí ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà á onítọ̀hún lè falẹ̀ agbọ́n léra rẹ̀ lórí amúmirí pé ọmọkùnrin ya èèyàn kan ní wèrè léè tó wá padà dàlé lórí ẹ wo ṣe rí ní ìgbà mìíràn ìdáríjì ènìyàn kì í ṣe àtọwọ́ ọlọ́run láti máa rí gbà bí ò ṣe láti ọ̀dọ̀ ẹlẹ́ran ara bíi tiwa gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti ń yarí tó ń ṣe agídí mi ò nígbà mi ò nígbà ọwọ́ ara wọn náà ló máa padà fi ṣera wọn nítorí pé alágídí ó máa ń padà fìyà jẹra wọn náà ni ẹ wo a ò ní dákẹ́ àdúrà nítorí pé bíbélì fúnra ara rẹ̀ ó ní ẹ máa wá mi kí ẹ sì béèrè àwọn ò tẹ̀síwájú láti máa béèrè mo sì ní ìgbàgbọ́ pé ọlọ́run àgbáyé ó máa jẹ́rìí ara rẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà mo fẹ́ kẹ́ ẹ pe orúkọ jésù bíi iná mo fẹ́ kẹ́ ẹ yí ọwọ́ àdúrà eléyìí kó yàtọ̀ sí ètò ẹtí ń gbàgbọ́ ẹ máa pe orúkọ jésù pé gbogbo àfàìsàn lára ọmọkùnrin yìí ó yá bá iná jáde àdúrà orúkọ jésù. bàlọ́ bàlọ́ àbọ̀ ń bọ̀ bàlọ́ bàlọ́ o àbọ̀ ń bọ̀ o tábọ̀ bá dé ṣóun máa lẹ̀ sàn kò ṣàṣègbè ohun tó bá ṣe lòó gbà. ara mi ti mo ti wà òkè ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí gbogbo àdúrà tí pásítọ̀ gbà ìjẹ́ kára mi ìgbẹ́ ń gbọ̀n mi sì fẹ́ yàgbẹ́. ẹ jọ. ẹ kàn ẹ ẹ tún mi lè jẹ́ kí n lọ yàgbẹ́ má dẹ̀ padà wá títí ti dé ẹ máa ẹ máa dín padà. tí nara yín ti yá. mo ti wà òkè ah. ìgbẹ́ngbọ́n mi. olúwa ò mà ṣe o bàdá túndé ara yín ti fẹ́ lọ tọ́ílẹ̀ tẹ́fẹ́ lọ yàgbẹ́ ah! ọlọ́run ò ṣe àjíbà ló ń ṣiṣẹ́ ìyá mi lóhùn ṣe ah! láti gbọ́dọ̀ bílẹ yé ìyá tún dára wọn padà yá wọn kú ṣe wọn ẹ pẹ̀lẹ́ jà. lòun ṣe o. ah lọ ṣe. ìpele. ah ara mi ti yá báyìí. ẹjọ́ kí n lọ pe alàgbà wa. àánú yóò máa padà mú kọ̀fẹ́ lọ yàgbẹ́ ń tèmi ni. kẹ́fẹ́ lọ yàgbẹ́. a ó ti mú mi gan. ọlọ́run ò ṣe é àṣìbàlù ń ṣiṣẹ́ ìyá mi. ọlọ́run ṣe o. ṣàràbùrẹ́ ìmọ̀ tó padà yàrá dúró àdúrà tá a gbà. Ọlọ́run kú ṣe. ẹ̀mí ẹ ṣe o ẹ̀rí àwọn wòlíì èyí kúkú lágbá. Ah. dádì dádì ara bọ̀dá Túndé ti yá ara wọn ti yá wọn náà fẹ́ lọ yàgbẹ́ ara wọn ti tẹ́wé sọ̀rọ̀ àkúndúpẹ́ lọ́wọ́ náà ara wọn ti yá dádì. ẹ dúró ẹ dúró ẹni tó wà ń bíbà yìí dá. wọ́n pè mí pé òun fẹ́ lọ yàgbẹ́ bóyá bá mi sọ̀rọ̀ máa rí pé àwọn gan ti yá ó ní jésù ti gbàkóso. ẹ̀yin lẹ tú wọn sílẹ̀. ẹni mo tún ọmọ tó náà fẹ́ lọ yàgbẹ́. ààrẹ ò tí ì yá ah ah sista deborah ẹ kéwe ah kristi bó ṣe wà yìí aṣọ òbọ ọmọ yẹn mọ o ah. ọmọ yẹn ẹ ti rìn òwò báyìí ó ti wọjà ah. ah, tó bá ṣe lò wọ́n gbà ohun tó bá ṣe lò wọ́n gbà ohun kò mọ̀ yẹn dájú ohun tó bá ṣe lò wọ́n gbà ohun kò mọ̀ yẹn dájú ohun tó bá ṣe lówó gbà ó ìgbẹ̀yìn rẹ̀ ó. All right. this is president yes èmi ni gómìnà Ọ̀yọ́ nígbà náà okay all right ọ̀rọ̀ ìfẹ́ tí ẹ̀rí yẹn kì í ṣe tipátipá ẹni tí ó bá farabalẹ̀ ni ó padà jẹ̀bi. hello sabayo ẹ jọ iṣẹ́ kan wà tí mo fẹ́ gbé fún ẹ. Túndé kò sí problem máa wọrí ṣé ọkùnrin náà ni èèmà ògbótẹ̀ pé méjì gan wà pa máa ṣe even gba pé mẹ́fà gan máa execute máa wọrí owó yẹn ṣáà ni kò jẹ́ kó kó rẹ̀ di tíṣẹ́ ìbálẹ̀ ti dán máa pè é má fọ rárá o ti yẹ kó take ṣe ìfọkànbà kò sí ìfọkànbà ṣe yìí o. oh be gone. ló tún dé ṣẹ́gun ló ń sọ̀rọ̀ àwọn guys mi ti wà lórí iṣẹ́ yẹn báyìí and in the next thirty minutes iṣẹ́ yẹn máa ti dùn kó wá bá mi níbí báyìí kó dẹ̀ wá pẹ̀lú iṣẹ́ ìgbé tó kù lọ́wọ́ yìí. kí ni problem ẹ ṣáwọn ah! onífẹ́ ọkùnrin ni mo nífẹ̀ẹ́ yìí túnde túnde àgbáyà ní ẹ̀ ìka ní ẹ̀ túnde kí ni problem ẹ kí ni problem ẹ̀ mú máa forí ṣe fọrùn ṣe ni kò tẹ́ ẹ lọ́rùn kí wọ́n dẹ̀ sígbà bí mo ṣe máa fi máa dáná sí bá wà lẹ́yìn lélẹ̀ o ò fọjọ́ kan appreciate mi rí problem ẹ̀ ni pé mo rí ọmọ tọ̀míwá ètò ìbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àti tọ̀míwá gangan jẹ́ kí mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ah, bọ́lá oníṣòro kí ni problem gangan náà every time mo máa complain complain complain mo ní mò ń lọlé òde bẹ̀rẹ̀ sí ní pariwo ṣé kí n má lọlé mọ́ ni o fẹ́ mọ̀ nǹkan ti ìṣòro tí mo ní today ìwọ gangan ni problem mi kí ló gbà wà títọ̀ mi wá pọ̀ mo rí pé o receive call ọmọ tọ̀ mi wá àsìgbà tó sì receive call tọ̀ mi wá lára ẹ tí ń gbọ̀ ló ṣẹ̀ fẹ́ bọ́ta ló fẹ́ bọ́ta kí ló ṣẹlẹ̀ láàrin ìwà mi wá can you just please explain to me. kí ló fẹ́ gbọ́n sìn mo ní mò ń lọlé mo ń lọlé mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe lé. Today lè bí ìfẹ́ ibi báyìí mo máa kú sí mo ti are going nowhere today I swear that you are going nowhere bó àgbà yóò ṣí i jẹ́ ká jọ dúró sí bíbá ibi ìbàlá máa wà àgbà yóò ṣá ẹ ibi ìbàlá máa wà. ìbọn kú mọ ìwọ ló sọ fún. Ah, Túndé Túndé. ṣèbó kú mọ ìwọ ló ń sọ fún. pẹ̀lú guys àwọn afọ àbá oníṣẹ́ yẹn ó ti dán àbí ẹ ṣe rí ẹ ṣe rí màá get back sí very soon all right thank you. Um, báwo ni iṣẹ́ tí mo gbé fún ẹ. èmi ni mo pè é lẹ́ẹ̀kan mo ní iṣẹ́ yẹn máa dán in next thirty minutes ilẹ̀ tó lè pè é kó mo kó bá bẹ̀ iṣẹ́ yẹn máa dán so ẹ kò trust okay. me our guys ló ṣe mi passport sí ọ̀dọ̀ so. wow confirm. kò sí problem má rẹ̀. má jẹ́ kó pẹ́ má jẹ́ kó pẹ́ àjẹrà alert cause àwọn guys yẹn náà wọ́n expect something látọ̀dọ̀ mi you know wàhálà so it's good there. dákẹ́ ẹnu ẹ̀ ah, ṣé ìyàwó ni ta ló kù ṣé mo jọ kú lójú ẹ̀ ni ta ni dádì jọjà wẹrẹ ni jọjà wẹrẹ ni jọjà wẹrẹ ni ah, kí ló ṣe tiẹ̀ ah, tó máa gbọ́ wẹrẹ náà ń pè mí lọ́kùn Àbújá wẹrẹ ni. Eh, dáwọ̀ tí ṣó ya wèrè ni kí ni wọ́n tó ṣe é sí ná wa ọmọ ọmọ tó ṣẹlẹ̀ tó bá tó bá kọ́ ṣe kó bí a tún ní ẹ̀gbọ́n ẹ̀ tó ní pé ká má pa ẹni èmi tó fẹ́ pa ẹ ti pẹ́. alaye alaye wọ́n mi ò rí sí ògbélé ìlú ṣé àwa ṣeré bí báyìí mo ní bọ́lá ká ṣe kí ni ẹ̀ fún bọ̀bọ̀ èmi kì í ti padà nù lórí lórí tèmi ṣé eré wa ṣe ìbàyìí àwọn tó ní ṣe jù. nísùrù nísùrù nísùrù nísùrù nísùrù nísùrù ọmọ ọmọ tí mo ọmọ tí mo kọ́ṣẹ́ kó ti wá gbóná jù mí lọ wá ó mọ ọkọ tó ṣẹlẹ̀ ó mọ ọkọ tí yóò lè ṣèbẹ̀ níbí báyìí. if na money you want i go give you ẹjọ. tó bá fà wá lówó tó bá fà wá lówó bíi mi. máa fún yín máa fún yín. tó bá tí o bá tún fún wa lówó ṣó ń gbọ́ mi tó bá tún bẹ́ẹ̀ ká tún bẹ́ẹ̀ ká ní jọ tuntun dé màá tún bá tún jọ tuntun dé mọ́. ẹ kẹ́kẹ́ kò tún mí ẹ tún ẹ kó tún mí lẹ́nu máa fún yín lówó. tún ẹ lẹ́kẹ̀ẹ́ ọ̀gbẹ́ni ṣé kí wọn lọ àbí àbí wà á ní sùn. èmi ò gbádùn ìwé wọn lè kó kó jẹ́ kí n fún jẹ́ kí fún lẹ́sì jẹ́ kí fún lọ́yìn fún lẹ́sẹ̀ jẹ́ kó jẹ́ kí ẹ̀fọ́ kọ̀ máa sọ lọ́wọ́. ọmọ akọ́ gbé yẹn mi báyìí náà kí ló ṣẹlẹ̀ ń sìn ẹ̀mí orí tí mo gbé léyìí. àwọn ọmọ ọgbọ́n tó máa ṣẹlẹ̀ báyìí sọ àwọn àwọn ò permanent permanent client kí n mi tí o bá ti fáwọn lóhùn sí i sọ fún mi kakọ̀ tuntun tuntun dé tabajì tuntun tuntun dé fún ẹ oh, tó máa fún wa á ju times three òtún lẹ́nà. ìbáfúnlẹ̀ ní àwọn ọ̀sẹ̀ tó ẹjọ́ ẹ̀dá wọn. ẹ kò ẹjú ẹ̀rọ kò tó ṣe owó ìgbàgbọ́dá ẹ̀bọ̀ tún kiri kú owó ìgbàgbọ́dá. kàtúkì ni kí ló ṣe àbójà àbójà ọjà wẹrẹ ni ọjà wẹrẹ ni ọjà wẹrẹ ni ọjà wẹrẹ ni. ó mọ kọ́ ló ṣẹlẹ̀ ṣó gbọ́ mi.

kí ló ṣẹlẹ̀ gangan tí wọ́n fi ṣe ẹ́ báyìí ta ni wà tí ẹ jọ jà ẹni tí ò ṣe ẹ́ èyí tó ṣe ẹ́ yìí kọ́ o lẹ́ni tí ò ṣe ẹ́ ṣé èyí tí mò ń wò yìí kì í ṣe pé kọ́kọ́ ṣe ẹ́ ni tó bá ti kẹ́gbẹ́kẹ́gbẹ́ jẹ́ kí n mọ̀ wo o ò lókè mí lẹ́yìn ọ̀run tó kọjá èmi tí mo bí ẹ tí mo wà wájú ẹ ohun tó bá ṣẹlẹ̀ sí ẹni kò jẹ́ kí n mọ̀ báyìí kí n lè mọ eré tí máa sá ta ló ṣe ẹ́ báyìí irú rọ orí burúkú ò ló pa ìjọ òru bẹ̀rẹ̀ yẹn o fẹ́ gbá nu mọ́tò o kì í o forí gbá o tún fi ẹyìn ètè gbá o fi gbogbo ẹ̀ gbá báyìí ní ohun tí mò ń wò yìí ẹ ṣé o lè sọ̀rọ̀ ni. mà ìgbà tí wọ́n rí lẹ́kọ̀ọ́ wọn ní pípẹ́ àti ilé ṣàmùlò. Hmm. túndé ló ṣe báyìí túndé ló ṣe báyìí ó wá fi ọ̀rọ̀ gùn fẹ́ mi kí hmm, n bá wọ̀ ni túndé ló ṣe báyìí ṣé lórí ọ̀rọ̀ obìnrin náà lélẹ́yìí. ẹ bá gbà mí. ilé fẹ́ sáyé yìí dàgbọ́ ẹ kò fẹ́ mójú ayé yẹn fẹ́ dàgbòdò ṣá ẹ nítorí obìnrin ọmọ ìyá kan náà ṣé fẹ́ pa mí ni ẹ dédé fẹ̀dẹ̀ lórí òróró ẹ jẹ́ fúnra mi nísìnyí kẹ́mi mi bá lè gun kí ló dé ẹ. kí n má dà sí. báyìí kò sí wàhálà báwọn ọmọ náà ta sí wọn. kò yà mo ti gbọ́ mo ti gbọ́ mi ní dásì èmi ò ní dásì èmi ò ní dásì mi ní mi ní dásì. yé má ṣe yé o má ṣe yé kọ́kọ́ má ṣe yé má ṣe yé má ṣe yé torí àlùkù lọ́lọ́ fi ẹ̀jẹ̀ tí mò ń wò yìí ọlọ́pàá jẹ̀ dànù kò tó kò tó kò bá fi dú ẹlẹ́nu. mo ní kò sọ fún wọ́n fi kú ẹlẹ́nu lọ́ba gbẹ́nu ẹ̀ dúró gbé ẹnu ẹ̀ síbi bẹ̀ gbé ibi torí ọ̀. n bolo títí gbogbo ṣakoṣako yìí. ala wọn lè ṣe ṣakoṣako ọjà ọkọ ilé. ya kò kúrò bẹ́ẹ̀ mi kúrò ìyá rẹ wọn lè kí n rí mọ. yàrá yà yà mú tiwọn. jẹ́ nǹkan manage lè jẹ́ ààrẹ mọ̀. mo fọ o o fẹ́ mánéjì lè wá ṣe eré ìyàwó olè olè gọ́gọ́ fún ààrẹ tí kò ní. ìfáàdó olè gan ni máa bí fún ẹ olè á dìran lásìtì. mo gbọ́ o pé màá jẹ́jẹ́ ènìyàn yàtọ̀ tí mo ń tẹ̀lú. ọ̀tẹ̀tẹ̀ ọkàn líle. ṣé o máa ṣe eré ìyá ẹ̀ ń kí o tún jẹ mọ́ ṣé o mọ̀ pé bí ìyá ẹ̀ ń ju fún mi o fẹ́ jẹ́ kó rí ẹ̀ pé o ti yẹ. níbo lọ ti wá. gbòòrò ta lẹ ń béèrè. aláì nígbà mi tí mo sọ pé mo ṣe yẹn wá ní. yéè wá ṣe eré. <coughs> so ìwọ gọgọ ló fẹ́ pẹ ẹ̀gbọ́n ẹ ó dájú gan o rẹ fáyìn báyìí wá ṣe eré ẹ tọ́jú fún ẹ ní surprise mi. Um, uncle ẹ má bínú ẹ jọ̀ọ́ um, ẹ̀gbọ́n mi yẹn mo fẹ́ kẹ́ ẹ pálẹ̀ kan náà mo fẹ́ kó máa kú díẹ̀ díẹ̀ yìí lọ bóyá kẹ́ ẹ kókó gé lápá kan sorry to say but bí mo yẹ fẹ́ nìyẹn kẹ́ ẹ gé apá ẹ̀ kan kẹ́ ẹ mo fẹ́ kó máa kú díẹ̀ díẹ̀. àwọn apá díẹ̀ díẹ̀ à ká lọ ká dé lápá dé lẹ́sẹ̀ ká lọ tú síbi tí jà lọ wà kó máa kó máa jajẹ lórí lórí kéékèèké. ìjà lọ ó dáa sórí owó tí wàá wọn tó bá bẹ̀rẹ̀ ká pa straight ni five hundred k lówó ẹ̀ àmọ́ nísìnyí tó fẹ́ fún mi wàhálà ṣe bí ká máa ṣá ká máa rún ká máa ṣe ó ti yí ẹ̀ mi fẹ́ gbẹ́ ló púpọ̀ torí ẹni tó bá wá sí bíbá yìí ó garanti gan ó ti yẹ wàá fi wàásù sórí ẹ̀ kó jẹ́ fifty five lásán ó ti yẹ. That shouldn't be a problem. You know what? My transfer won't mean to see um, guy wá ṣeré ó yà yàrá yà ó jáde bó ṣe ń lọ. ojú èmi pa. ẹ wà ṣeré ó tàgbé bó ṣe ń lọ. sọ́ọ̀bù ah, ẹ ní. àìsí ẹ̀ ti ṣe ó dáa tí wọ́n kọ́kọ́ sáré mi báyìí tí ó bá yẹ jẹ lókè ni màá tún gún lábẹ́rẹ́ tí ó bá tún wá yẹ jẹ màá tún fòkúta mọ́ lórí báyọ̀ bá rí ẹ̀ màá tún wá fọ́ lẹ́pọ̀n one million àdéhùn ah, zoom ni inú yóò dùn ni ó dáa oníbàdàn ní ìlú iṣẹ́ ti ṣe tó ti gbọ́n ọ̀rọ̀ tó ń sọ ọ̀nà tó bá ti transfer sí ọdún kìíní jẹ́ kí n mọ bó ṣe ń lọ torí lè tí mo rí wọ́n ẹ̀ ń ló pè ó lè fi kún o yóò pé o kó owó pé kí ni tó ti gbọ́ lè fi kún o ẹ̀rẹ̀ mọ̀ pé wà ìyá yóò sì ṣe kí ni kò sí gbowó oṣù o yé mo fọ́ o mo kú o lẹ́nìí ọ̀ọ́nì kú re ó yá dẹ́ka ṣe kí ni jẹ ti ń pẹ mi jẹ ká ṣe eré yé dọwọ yìí yá yóò ó yà kú síbẹ̀ lẹ́nu ó ti mú èrè yóò. kí ló tó pẹ́ dé ó tún wá pẹ́ dé nìyẹn ò mú tọ̀ mọ́ wa kí ló tó dá wa. ó ti ẹ̀rí mi ò ṣọpẹ́ mo wá síbi ẹ̀ ó tún bèrè tọ̀mí wá lọ́wọ́ mi má jẹ́ kí n tàn tọ̀mí wá ò lè wá o that's the truth ṣé ìgbọ́n kan tó ṣẹlẹ̀ láàrin túnlé àti àbúrò rẹ̀ ni ṣé òbí lèbi pé túnlé rán àwọn èèyàn kí wọ́n lọ́nà àbúrò rẹ̀ torí ọ̀rọ̀ tọ̀mí wá. Ah, ah. ó le tó yẹn. Ah, kódà ó le jù bẹ́ẹ̀ lọ ó wá ní kí tọ̀mí wá kó lè wá o má jẹ́ kí n tẹ̀ kó lè wá rárá ni fúlẹ̀ bó ṣe wá fúnra rẹ̀ mi bò jẹ́jẹ́jẹ́jẹ́. mo dẹ̀ ń sọ fún yín lọ́jọ́ yẹn àgàgà ìwọ yìí tó tiẹ̀ gbó three hundred thousand etí ẹ̀ náà ni mo sọ mo nítọ̀ mo àtọ́wọ́mọ̀ pé òní bọ̀bọ̀ ìfẹ́ fi sílẹ̀ kò máa lọ má gbà nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ ó máa send owó sí ó máa gbà á send gift sí á gbà òun ló délẹ̀ yìí o òun ló délẹ̀ yìí kí ajọ́ máa ran tọmú wa bó ṣe wà yẹn kò lè lọ free tó bá rò pé òun lè lọ free kò lè lọ free because tẹ́ni ti bá ṣẹlẹ̀ sí àbúrò àbí ẹ̀gbọ́n ọmọ àgbínlé mi dẹ̀ ní dàsí ìwọ́kúlọ̀ rẹ̀ ìbúwọ̀ lẹ́jọ́ létí ẹ̀ náà sì tó sọ fún pé three hundred thousand ọ̀rẹ́ mi má gọrẹ o kó yá gbà o kíní kan o ó ti dé lẹ́jọ́ márùn-ún ẹsẹ̀ ìjọ àtẹkọ kan sọ̀rọ̀ kan sọ̀rọ̀ jọ ta ni close friend mi ọ̀rẹ́ tọ̀ mi wá nù ìmọ̀ àtẹ ta ni close power. ẹ̀ ṣé wọ́n ti pè wọ́n ní ṣá o kàn ń sọ gbogbo ẹ̀ ń sìn ọjọ́ birthday ẹ̀ bí ò tiẹ̀ wá ṣé kò fẹ́ lówó sọ̀rọ̀. ṣé wọn fún wọn lówó birthday ni anyways kò kàn mí o ẹjọ́ mo máa yanjú. tẹlẹ kà hmm. so kí ló wàá ṣẹlẹ̀ báyìí báwo ni pásítà sọ ṣé máa ṣe ráṣọ àbí báwo. òun ló ṣiṣẹ́ lẹ́sìn yìí ká tó lọ pa tí tọ́míwá ẹ̀ tí ì ràn. wà kí ló ṣẹlẹ̀ ẹnu iṣẹ́ mi wà á ṣiṣẹ́ lọ́wọ́ iṣẹ́ ẹgbẹ́ yẹn náà la fẹ́ múlẹ̀. àwọn akẹ́gbọ́n mi wà o gbogbo wo ojúṣe lèmi wà ọmọ kan tó máa ṣẹlẹ̀ ní ìsìn. wo bọ̀bọ̀ wo kò ṣeé ṣe mọ́ àti wà lójúṣe o nǹkan tó lè yẹ pé ni pé tó bá lè fowó kówó yẹn bíi two m bóyá mo máa ṣe máa bá wọn sọ. ó ti yẹ tọ́lá àwọn ẹbí ní àṣàfà wọn ti wà bẹ̀ táwọn yẹn bá mu wo bọ̀bọ̀ ẹgbẹ́ máa jẹlẹ̀ o wàá ṣe ẹ kò sí wèrè nígbà yẹn táwọn bó ṣe máa ṣẹlẹ̀ kò ní sí ìyọnu á rọrùn. ojú mi ní báyìí láti tó tún yẹ ọmọ yẹn kó ṣe tí mo bí láyé lọ́rùn mi ìrọmọ mi mi ìrọmọ mi ìtòrí pé fẹ́ rí bàbá rẹ̀. lóòótọ́ èkó ló gbé òun máa ń wò ó èmi náà máa lọ́wọ́ wọ́n àti pàtó ti tẹnu mọ́ ọ̀rọ̀ bàbá ẹ̀ yìí bí àtẹ̀tẹ̀ bá gbọ́ òun wò àti bẹ́ẹ̀ ni mo ti fojú mi dánwò tí bá gbàgbọ́ ẹ̀ sójú òfin ní mo bí tí mo fẹ́ wá sí ẹgbàá lẹ́la ní kálí. ẹ wo bí ọlọ́run àṣẹ rírì ọ̀rọ̀ àkókò ah, mọ̀ pé kú tó yáwọ́ ó máa pa wọn báyìí bẹ́ẹ̀ ká ṣáà máa dúpẹ́ fọlọ́wọ́ wá wò ibikíbi tí bá ti lè rí ọmọ ẹ torí ẹyin ojú ẹ látìgbà tí o ti bí mo ti rọ ẹyin ojú ẹ gbọ́n mi lójú ẹ báyìí torí a ní àlùjọ ni wa ṣé kí n má tọ̀ ti bá hàn lápá háì báyìí àwọn ọdọọdọ ẹ a jẹ́ pé gbogbo nǹkan tí ìyá àfẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́pàá ẹṣẹ ẹgbẹ́ mi ti kú tí ó bá fi mú mi rí ọmọ ẹ máa ṣe lálàyé fún un bí ọ̀rọ̀ bá tẹ̀ ṣe jẹ́ máa jẹ́ òye wọ́n bí dìde dìde dìde dìde dìde bóyá sọ èyí ò sáni ní ìyàfọ́ máa ní bàbá àbọ̀bọ̀ yẹ bẹ́ẹ̀ bí gbogbo tó ṣẹlẹ̀ ń gbà yẹn gbogbo nǹkan tí ẹ̀gbọ́n mi ń sá fún tó ń ṣe kí ni àbóyè àwọn ṣáà ti kú. ìyá tó yẹ mo ṣe bí ẹ jíṣẹ́ mi fún ayọ̀ lọ́wọ́ pàdé mi bí. ẹ ṣe ní sọ fún ẹgbẹ́ náà ni mo sọ fún wọn ṣùgbọ́n torí bó ti mọ̀ pẹ́gbẹ́ wà níbi ìyẹn ni ò ṣe ní ìyọjú kọ́lọ̀ ń ṣàánú mi lọ́wọ́ wọn kọ́lọ̀ ṣàtì ẹ̀bá mi paná wà láti wà lè. Ah. ṣé mo pé mi gan tún pè lórí fún fúnra mi pé ẹ ayọ̀ pàdé mi bí o kò tiẹ̀ yẹ pé bàbá kú ni àbí kí ló jọ lọ́wọ́ tó fi jólẹ̀. sọ̀rọ̀ bẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ dẹ̀ wá ń jẹ́ kó má dàbí pé ẹ nífẹ̀ẹ́ mi ẹ nífẹ̀ẹ́ mi kankan yes ẹ nífẹ̀ẹ́ mi torí pé tó bá yẹ pé ẹ nífẹ̀ẹ́ mi ni ẹ máa hùwà bí òbí ṣe ń òbí tó nífẹ̀ẹ́ ọmọ bó ṣe ń hùwà sọmọ lẹ máa ṣe hùwà sí mi àtijọ́ ọjọ́ yìí mo ti ń sọ fún yín agbadun mo ti wá kékeré pé mo fẹ́ mọ bàbá mi mo fẹ́ mọ bàbá mi ẹ mú mi wọn bàbá mi mo tiẹ̀ sọ fún yín títí pé tó bá yẹ pé bàbá mi ti kú gan ni wọ́n ṣáà ní family house kẹ́ mú mi lọ síbẹ̀ ẹ ẹ mú mi lọ ibẹ̀ yẹn dẹ ni mo dàgbà sí i mo ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ àwọn èèyàn ń sọ̀rọ̀ mi wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ mi yẹn ń múnú mi bàjẹ́. ìyá torí wá wo bí ọ̀rọ̀ òní ṣàwọn lọ́rọ̀ ẹ̀. àti pẹ̀lú ọlọ́run pẹ̀lú ẹ̀dẹ̀ ti rí àwọn òdì ẹ̀jẹ̀ wa mọ̀ ọ̀dọ̀ wa ní ìlú dẹ̀ jẹ́ sí. ṣé mẹ́kú tòdì mọ́ náà tọ́jú àwọn ilé ṣe máa. ìyá torí wá kò sára. ìyá torí wá ìyá Túndé tó bá sọ pé bò ní sọ ti rùn ọ̀dọ̀ wa ní sọ ti rùn wa o Ọlọ́run bá ń gbọ́ ṣe rí ẹ̀gbọ́n mi Ọlọ́run fòrò kẹwọ nígbà tó wá sílé the other time ó ti pẹ́ eléyìí ó ti ju ọmọ ọdún mẹ́ta lọ èyí kékeré ti bí yẹn ẹgbẹ́ lọ́wọ́ gbà náà nìkan ni wọ́n á tún lè ṣe wọ́n bá rọ ọmọbìnrin yìí ọmọbìnrin náà rí ṣàǹfọ́n tó bí oṣù bíi mẹ́rin kan lé tó fi wà ń bẹ̀. àbúdá buwálé ẹkújọ mẹ́ta iṣẹ́ ń kọ́ àtẹ. kọ́kọ́ bá mi mí tẹ̀gbọ́n mi náà sí yẹ. ọmọlúwàbí wa òkè. adúgbò lọ́wọ́ náà ilé ń kọ́ kí ni kí n bá yín gẹ̀tù. wo bá mi wá nǹkan tó tutù ó ti yẹ méjì tó lóko bá mi kó wá. ó ti yẹ wá. kí lẹ̀ ń wò ó ah Eh, eh, wálé báyìí ọmọ ẹ mo rí ó kún. bọ̀dá mi ẹ ok kò sí problem bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ṣe ṣe rí ládùúgbò yìí àwọn la nílẹ̀ ó ti yé yín mi ò lè bá sọ̀rọ̀ tì adìyẹ ò lè pàṣẹ fún ìṣà ó ti yé yín. Um, bọ́sẹ̀. ajáre ọmọ gidi. ṣé ẹ ní tì mí. sori bùdá mi fẹ́ ní tẹ̀. Eh, ẹ rà sori eh, um, ojú ò nira wà kó má tó ti yẹ ẹ sẹ́yìn bí mo ṣe kọ́kọ́ wọlé mi láìkí bishop ẹ ṣe wà scanty life ṣó ti yẹ so mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé tó bá rí ẹni ṣí ṣọ́ọ̀bù kọjá bíi kọjá ṣọ́ọ̀bù méjì pọ̀ síra wọn kọ́ wá bẹ́ẹ̀ kọjá sí bẹ́ẹ̀ bá mú. Ah, nǹkan tágbára mi ká ni mo ṣe àmọ́ tí bá rí ẹni tó máa ṣe fún mi inú mi á dùn. Hmm, o try na o try ṣó ti yẹ ẹ sẹ́yìn but tí bá sọ yẹn pé màá ṣe fún ẹ kọ́ mo máa láìkẹ́ inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún hmm. mi. <laughs> Ah, máa ṣe fún ẹ tó ti yẹ ó wá ní kọ̀ọ̀kan tí wọn náà máa ṣe fún mi ó mọ̀ mo fẹ́ kí mi àti ẹ mo fẹ́ kájọ wà báyìí. mo dábọ̀ wá ní ọ̀rọ̀ àwọn ará èkó ìbẹ̀ ṣe sọ yìí ẹ̀wẹ̀ ò fẹ́ wàhálà. fìtọ̀rọ̀ ìkólẹ̀ ó ti yẹ sórí àwọn eléyìí wọ́n mọ̀yàn ó mọ̀ pé sọ wọn pẹ́ gbọ́n mi ni wọ́n hmm? so kò sí ilẹ̀ tó máa tẹ̀ tó ní lápá ń ó ti yẹ. máma rò. sórí mo ní fẹ́ kó rò torí ó rẹwà lọ́mọbìnrin ó rẹwà. àbúrò máa bọ̀ mí. bọ̀dá mi. èmi àti bọ́sẹ̀ ṣì ní ọ̀rọ̀. ẹ wo ẹ máa lọ ṣe fàájì tí ah, kò sí problem ní wàá bí. Ah, ah. màìdí ẹ má dà wọ́n nù tó jẹ́ pé gbogbo ọmọ ṣoṣooṣo àdúgbò náà ti bà í mm-hmm. irọ́ ni o. ṣé mo fẹ́ parọ́ wọn ẹ ah, eh, oh, hmm. eh, jẹ́ ká máa lọ sí ìlú ọ̀hún. Eh, orí ẹ̀mí. orí ẹ̀. ẹ jẹ́ ká sódò rẹ̀ abọ́túnlá orí ẹ̀mí àti kóòrò yẹn ti tẹ̀. ẹ ah èyí malaria tàyí kọ́nà ma ṣàánú bàbá yìí o gbogbo everybody ló complain orí àwọn pẹ̀lẹ́ òòlù oògùn ni ó yẹ kó lọ chemist kò complain. mo ti lò ó àárẹ̀ máa wà ó kó ká lọ. bóyá mi fẹ́ ìbámu mọ̀ lọ́dún kọ̀ọ̀kan. oorun ah, ah, rẹ̀ bá wo ah, gbogbo ìgbà náà ló ń rẹ̀ lọ. tó bá dọ̀tí la máa lọ. ó kì í ó kì í tó ṣẹlẹ̀ ó kì í tó ṣẹlẹ̀ jẹ́ ká máa lọ sí ìta máa wo orí ẹ̀mí ó jẹ́ tó pẹ̀lú ara nǹkan tí mo fẹ́ bá yín sọ. bó ṣe ń rẹ̀ mí tó yẹ pé ibi tí bá jókòó sí báyìí ló máa wù tí jókòó sí báyìí. ẹ typhoid ni ṣòro àwọn typhoid yẹn ń sìn ọwọ́ à ń ta débi pé èmi gan fẹ́ ni bọ̀ nítorí pé mo sáré kí ara mi ni kò ṣe mú mi. tí mi lè ṣe ń wò ó dàbí pé mo ti fẹ́ ra ìṣe. bọ́sẹ̀ bọ́sẹ̀ mi ò fẹ́ wà náà kátìkátì ọ̀rọ̀ wo ló ń bá mi sọ́nsìn olóyún àbí kí ló ń bò ṣe ṣé ó wà nínú agreement mi àti ẹ pé wà á lóyún ni wobi wobi wobi wobi má bà tèmi jẹ́ mo sọ fún ẹ wípé mo ti marry tó ti yẹ ń sìn mo sọ pé mo ti marry pẹ̀lú ọmọ méjì first born is two years ẹlẹ́kejì sì mò ń tọ́ lọ́wọ́ ni what do you mean by that olóyún àbí kí ló ń sọ fún mi. kí ló fà á bó trash yẹn. nígbà tẹ máa rí wọ́n sì tẹ̀ ń palẹ̀ mi lórí ṣé èmi fúnra mi ni mo rọ́ síbẹ̀ àbí fúnra mi ni mo fúnra mi lóyún torí ọ̀rọ̀ yín ò yé mi sí ẹ̀dẹ̀ ń ranjú. wobi wobi wobi sórí mi ò ní tolerate nonsense ní àtọ̀dọ̀ ẹ ó ti yẹ ń sìn mi ò ní fẹ́ mo kàn fẹ́ help ẹni mi ì dẹ̀ ní jẹ́ kí ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe ń sìn kó wá bà tèmi jẹ́ sórí ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe fún ẹ màá ṣe fún ẹ màá dẹ̀ tún fún ẹ ní owó kò lọ ṣẹ́ oyún yìí. kí lẹ tọ́ o ṣẹ́ oyún yẹn. ṣé sóyún ilé. ìṣe. ẹ má bìí mi ò lè ṣẹ́yún. o ò lè ṣẹ́ oyún. ẹ̀ẹ́ eh lórí mo ti mọ ọdún èèyàn tó jẹ́ mi ìdẹ̀rù wá fẹ́ jẹ́ kó fi tiẹ̀ kó fi kó bá tèmi mo máa ṣe ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe fún ẹ tọ́lọ́run ní kí n ṣe máa ṣe fún ẹ màá tún fún ẹ ní owó tó béèrè fún I don't want to hear anything about pregnancy I don't want to hear anything about you too mi ìfẹ́ gbọ́ anything pa any other thing mọ́. ó tẹ́ mi lọ́rùn. you say ó tẹ́ lọ́rùn àbí ó tẹ́ lọ́rùn kò sí problem. lọ gan o àwọn ti bú. bọ̀dá mi ò lè fi ṣe òun bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bọ̀ sórí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé jẹ́ kí. Ah, ah. ẹ wò ẹ má làágùn jìnnà èmi ò lówó Dr. Sam lọ́wọ́ ṣe rónú eléyìí mi ò lè ṣe torí nígbà tó ń rọ sí tó ń ranjú tó ń dùn mọ́ wọn kò sẹ́ni tó wà bẹ̀ wọ́n sọ̀rọ̀ ó wá dòdìdí tán wọ́n bá mi sọ jáàsì. anyway anyway wà ní àná kò síbi tá a bá tiẹ̀ sí ó ti yẹ báyìí ọ̀pẹ́ mi wà nù mí ó ti yẹ. tó bá ti ṣàdéhùn kan tó fẹ́ ṣe fún mi ó ti tán èmi kò ní wà lára mo ò ní disturb wọn ipe máa ṣẹ́ lè mi lè ṣe máa tọ́jú ẹ̀ olúwadẹ̀rùn lọ́wọ́. ok eh, kò problem a máa mọ máa ṣe sí ló yẹ padà mi mo eh, ń bọ̀. òṣèré nìyẹn akọ́jì. òṣèré gan-an nìyẹn kò ṣe rí gan-an. ṣé wàá rí gbà yẹn kò wá ṣe pé ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kan tó dáa náà ṣe ó ti ṣẹlẹ̀ kò sí bọ́n ṣe bọ́ ọmọbìnrin sọ tó à ah, wọ́n bí àwọn àtìyàwó àwọn nǹkan báyìí làwọn jọ ṣe ẹ ní àmà husband ní kíní kan kọkọ báyìí lọmọbìnrin bá ní ńlá pé màmá òun ti sọ fún òun pé òun o tóun máa fi kú ẹni oyún tóun bá ní òun gbọ́dọ̀ ṣe bọ́mọ mi yóò ti ṣẹ́yún nìyẹn ẹ wá mọ àwọn tẹ́gbọ́n mi ṣe gbà yẹn ẹgbọ́n mi máa lókè sórí oyún tó ló níyì òun àti ẹ nǹkan tóun máa ṣe pẹ̀lú ẹ ni pé àti oyún tó ní àtọmọ tó bá ti bí àwọn yóò da gbogbo ẹ fún ẹ torí ibi táwọn trọ́ọ̀sì àwọn èèyàn dé kò gbọdọ̀ pé àwọn ṣe nǹkan báyìí ẹ̀gbọ́n mi wá fún ní owó wọ́n ṣọ́ọ̀bù fún wọ́n gbogbo ẹ̀ fún ẹ ṣe hàn pé bọ́lá òun ṣe máa ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah. tó ti ń jọ mí lẹ́nu wípé òun fẹ́ mọ bàbá tọ̀míwá níbo ló wà yìnyín tí ẹ̀jẹ̀ ó yé gan kó tó mọ̀ pé bàbá tọ̀míwá bàbá ẹ̀gbọ́n mi ó ti kú pé ẹ̀gbọ́n mi ti kú ó pẹ́ gan kí tó jẹ́ mọ̀ pé ẹ̀gbọ́n mi ti kú. àkànjí ló fi tọ̀míwá àkànjí ò ṣe dáadáa kò fẹ́ bójú mi jẹ́ ó dẹ̀ ìyá rẹ̀ jẹ́ báyìí abẹ́rẹ́ ayé mi ẹjọ́ ẹjọ́ ẹ bá ń bèèrè ṣé kò ṣáyì tí ì sí kankan abọ̀pákọ̀jẹ́ ti balẹ̀ jẹ́ o ti bá tiẹ̀ lọ ẹ jù. ẹ tọ́mi wá omi ń fẹ́ kó wojú mi láàrin ayọ̀ àti túnde ṣé nǹkan kò tí ì da owó yín papọ̀ rẹ kò tí ì bí bí à ń ṣe lọ́kọ́láyà ṣé ò tí wà láàrin. yíyí ti pa yín pọ̀ láàrin kó ti pa yín pọ̀. Mm. ayé ṣùọ́. a tí ì ṣeré de gbogbo bẹ́ẹ̀. oṣù ọ̀ ah. ẹ. ọlọ́mọ ṣe. oṣù ọ̀. ẹgbọ́n ìwọ kò sí nǹkan kan láàrin wọn. Ah. Eh. ẹgbẹ́ méjèèjì jẹ́ o. Ah, step mother mi. Eh, step brother mi. <laughs> Eh, ìyá àtúndé a máa gbà fún ọlọ́run náà ni. Ah. ọlọ́run tí ò ní jẹ́ kíbi kíbi lọ di pé bí màmá jáàmù mọ́ bí ọlọ́run ló yẹ kí gbogbo ẹ̀ ṣe é ṣe báyìí ọlọ́run ni so ẹ yáyọ ṣèkì máa tán ẹ̀gbọ́n mi dàbọ̀ kínní títí títí pé mo fẹ́ kan tó máa bá ẹ tó ń bá lọ tán kó má rí wàhálà àbóyè lọ. ó yẹ kẹ́dà lásìkò bẹ́ẹ̀dà ò bá jó àjòjò ìwà ẹni ló yẹ ká fura sí kó má lọ yọjà kó má lọ yọ kóńpó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti gbàgbọ́ àìkíyèsára ẹni nínú jẹ káyé bàjẹ́ lọ́wọ́ ẹni ọlọ́run ò ṣòun gbogbo ní tipa ló fi dáyé.